èmi náà kàn sùn ni mo jí ni mo bá ọ̀rọ̀ pépà wípé wọ́n bá orí méjì nínú yàrá bàbá mi agbára ọlọ́dọ̀ ni pé gbogbo wọn tó ń ọ̀rọ̀ yẹn òfin náà padà mú bọ̀ lónìí gbogbo ìgbà ló máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi wípé ìjọba dẹ̀ yẹn orí bó ṣe rí ìgbà mi ti kú chọ́ọ̀chì yẹn ń lọ bó ṣe yẹ kó lọ kò dẹ̀ sí kírò èèyàn lábá yẹn kú kí ìpèníjà má dìde lẹ́yìn òkú ẹ̀ àfẹnàbà kan tanra wa àti pásítọ̀ akin yìí àti bàbá mi àti dráìvà wọn mọ́tò pásítọ̀ akin wà wá mọ́tò bàbá mi tẹ̀lé wọn nígbà tán kó lọ spiritu tí wọ́n lọ sí orí ilẹ̀ náà tán lọ sí chọ́ọ̀chì yẹn chọ́ọ̀chì yẹn inú kọ́ńpáàdì chọ́ọ̀chì yẹn ni wọ́n wọ̀ lálẹ́ ọjọ́ yẹn tí àwọn amọ̀ bàbá wọn wọbẹ̀ tí wọ́n jí bàbá mi gbé orúkọ mi ni wòlíì James Ọbáfẹ́mi Akínadé ọmọ bíbí inú wòlíì Elijah Olúfẹ́mi Akínadé tí ó sùn nínú Olúwa ní ọdún díẹ̀ sẹ́yìn láti ìjọ CAC Lion of Judah tí a kalẹ̀ sí nọ́mbà thirty power line off Okunola street ní Ẹgbẹ́dá ní Èkó àti ní gbogbo àgbáyé. Ha ha ọ̀rọ̀ tó tó lágbára ìbéèrè tó lágbára ni torí ohun tí mo gbọ́ láti bàbá tó bí mi gangan ni pé ọmọ májẹ̀mú ni mí wọ́n ní màmá mi ìgbà tí màmá mi ní oyún mi ní ọdún díẹ̀ sẹ́yìn wípé nígbà tí ó tó àkókò oṣù mẹ́sàn-án tó yẹ kí ọmọ wáyé ọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo ayé ló mọ̀ bàbá mi máa sọ lórí dáadáa dáadáa dáadáa àtàwọn tó sì wà pẹ̀lú wa àtàwọn tó ti lọ àti àwọn tó ń wò mí káàkiri àgbáyé tó ti gbọ́ rí wípé nígbà tó di oṣù mẹ́sàn-án tó yẹ kí ọmọ wá sáyé wípé ọmọ wa oṣù mẹ́wàá oṣù mọ́kànlá àwọn ó ti wá di ẹ̀rù fún àwọn pé so ọjọ́ kan àwọn wá jí torí inú àwọn òdùn àwọn wá lọ sí orí òkè tó ń pè ní orí òkè ọlọ́run kọ́lé ní akínyẹlé ní ìbàdàn orí òkè yẹn làwọn gùn táwọn ti lọ gbàdúrà pé olúwa ó dẹ̀ ṣàánú mi tíyàwó mi bá fi bí ọmọ tó bí láyà àlàáfíà tí ò sí abẹ ọmọ tó bá bí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin mo jọ̀wọ́ ẹ̀ fún ọlọ́run pé iṣẹ́ ìwọ olúwa òní yóò ṣe pé ìyẹn nìkan tó wá kọ́ wípé àwọn ará agbo ìgbàlà àti agbo tí gbogbo ayé máa rí tó jẹ́ agbo ìgbékọ́ sí orí òkè yẹn so bàbá mi wípé nígbà táwọn máa sọ̀kalẹ̀ táwọn máa padà láti akínyẹlé padà dé ìbàdàn láti títì ní àwọn yẹn ti ń kí àwọn pé ẹkú ewu ọmọ ẹkú ewu ọmọ ẹkú ewu ọmọ ẹkú ewu ọmọ wípé àwọn ò tí ì délé tí àwọn àwọn ti bímọ but ó wá ṣe láàánú pé ayọ̀ yẹn ti wá pọ̀ jù débi pé àwọn ò padà rántí ẹ̀jẹ̀ tí àwọn jẹ́mọ́ ní orí òkè láti lọ san pé so kò ju bí oṣù méjì tí màmá mi bí mi sóṣù mẹ́ta pé mo wá bẹ̀rẹ̀ àìsàn pé àìsàn yẹn máa ń pọ̀ débi wípé ìgbà míì ìró lásìlá wọn máa ló dé olórántí hospital níwò road torí olórántí hospital lọ bí mi sí níwò road pé ìró láwọn máa ló débẹ̀ pé ah, ah, oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù mẹ́fà pé àwọn lọ gbàdúà again olóòtú sọ fún mi pé ẹ̀jẹ̀ wọlé jẹ́ lórí ọmọ yìí pé bẹ́ẹ̀ ni àwọn sọ pé ah, àwọn jẹjẹ wípé àwọn máa ra agbo ìgbàlà àwọn máa ra agbo ìgbàlà àti agbo ìgbékọ́ sórí òkè pé gbúrúrú làwọn bá sáré lọ ra agbo yẹn pé ìgbà yẹn lẹni mo wà lórí admission hospital bàtà wọn máa padà délé wọn dọ́kọ̀ tún ti discharge mi kó lọ hospital wípé mo tún ti padà dé ilé so àti ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ìwé mo bẹ̀rẹ̀ ìwé primary school mo lọ sí good news nursery and primary school bàtà mo kú omi ẹ̀ mo lọ sí rank new age ní àkóbọ̀ so ìgbà tí mo déwe secondary school mo lọ st patrick grammar ní Bàṣọ̀run ìgbà tí ó dé ibìkan jss two bàbá mi mímú kó ń bẹ̀ pé ọlọ́run tún ti bùkún àwọn so mo wá lọ sí sped international secondary school fce ní tó jẹ́ staff secondary school eh, akimori ní ọ̀yọ́ so ibẹ̀ ni mo ti parí ní secondary school so mo dẹ̀ lọ university ní covenant university ní ọ̀tà ibẹ̀ ni mo ti parí ìwé gíga ní ọdún ní ọdún díẹ̀ sẹ́yìn so bọ́n tó wá ṣẹlẹ̀ gangan ni pé nígbà tí mo ń serve lọ́wọ́ Bauchi ni wọ́n post mi lọ so mo deploy kó ní Bauchi padà wá sí Èkó so mo ṣiṣẹ́ ní Chevron bẹ́ẹ̀ ni mo ti serve so mo dẹ̀ ń serve gbà tí mo tí mo parí service mi lẹ́yìn ọdún kan ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ àti ojú rere lọ́dọ̀ àwọn ọ̀gá mi so wọ́n rí tèmi ní chevron so bẹ́ẹ̀ ni mo ti ṣiṣẹ́ bọ̀ mo ń ṣiṣẹ́ yẹn kò pé oṣù mẹ́fà jẹ́ mọ̀ gbà tí mo bẹ̀rẹ̀ oṣù mẹ́fà àwọn company ti rán mi mo ti ń ṣe masters in business admin mi ní Lagos business school bẹ́ẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ mo ti ń ṣe masters mi mo ń ṣiṣẹ́ papọ̀ so àwọn ọ̀gá mi fẹ́ràn mi gan so mo ṣiṣẹ́ kò ju oṣù mẹ́fà bàbá mi ọjọ́ kan mo kàn délé mo dé láti ọ́fíìsì mo bá kí wọn pẹ̀lẹ́ o wọ́n wá ní ọ̀gá bọ́bí jókòó ọ̀gá ọmọ májẹ̀mú ni ẹ́ iṣẹ́ tó ń ṣe yẹn wàá filẹ̀ wàá lọ resign pé olúwa kọ sí àwọn wípé iṣẹ́ mi àkókò iṣẹ́ mi ó ti bẹ̀rẹ̀ so mi ò gbọ́ràn tèmi bí gbọ́mùgbọ́n wo pé ah lẹ́mi tí mo ti ń gba owó tó bá over five hundred thousand ní àṣà two thousand and nine ní iléeṣẹ́ from àwọn sọ pé mo fẹ́ máa ṣiṣẹ́ olúwa èlò fẹ́ ṣiṣẹ́ olúwa lóṣù pé gbogbo àríyàsí gbogbo tẹ́kùn gbogbo nǹkan kan ọjọ́ tó yẹ pé thank God is Friday tó yẹ pé tí tàríyá burúkú ń lọ pé iṣẹ́ ìkílẹ̀ pé iṣẹ́ olúwa ń bo òsì tó jẹ bẹ́ẹ̀ so wọ́n wọ́n dá èmi ò dá lóhùn so lọ́jọ́ kan wọ́n kọ̀ láti ibiṣẹ́ èmi ò mọ̀ pé láti bíríìjì tó lọ sí Ìkòyí ni bọ́ǹbà mọ́tò mi ti yọ lórí eré so ó kù díẹ̀ kí n dé òwòrò ṣòkì ní àwọn mọ́tò wọn dá mi dúró lẹ́gbọ̀n wọn dá mi dúró ah, kí ló dé tó dá mi dúró mọ̀ kó táyà mọ́ tí táyà mọ́tò bá ṣáà jò lọ́wọ́ màá mọ̀ mi ò so mo ṣàkàdà dúró gbà tí mo tún máa bọ́lẹ̀ mo rí wípé bọ́m̀bà mọ́tò mi ó ti yọ lẹ́yìn tẹ̀yìn ah, tí a rọ̀bà báwo ni bọ́m̀bà tí a rọ̀bà mọ́tò tí ò ti pòṣù mẹ́fà torí mo ṣe parí ìgbà yẹn bàbá mi ti ra tí a rọ̀bà fún mi tí mo ti ń lò pé mọ̀nísà sàn ní tí arọ bànírà fún mi pé congratulation first graduate nílé wa ó ti ẹ̀ pé gúnrun tí arọ bànírà tí mò ń gùn tí mi kàn ṣe fine boy kiri gbòòrò báwọn bọ́ǹbà tí arọ bá ṣe máa yọ ibo ni bọ́ǹbà ti yọ mi ìmọ̀ ibi tí mo fẹ́ bá bọ́ǹbà sí ibo mo fẹ́ bọ́ǹbà sí lórí tọ́mi language wọ́n níbi tó yọ ti jìnnà jìnnà ṣé màá rìn padà sí bíríìjì Ìkòyí ni láti lọ wá bọ́ǹbà àbí báwo ni mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ bọ́ǹbà mọ́tò ẹ̀wọ̀n sí ìyàlẹ́ lọ́lọ́lọ́ ibi tí mo ti ní kí wọ́n mọ́tò padà ibẹ̀ ni kọ̀ńdọ́tọ̀ dáfó kan ti mú bọ́ọ̀bà yẹn dání báyìí ló mú pàdé mi lórí tọ́milan bridge so ó fún mi ní bọ́ọ̀bà yẹn pé tòun ti máa mú láti ìkòyí ló ti máa mímú bọ́ọ̀bà ìbọ̀ eré burúkú tí mo sábẹ́ kò yẹ kó fún mi kí n fóun lówó mo jáde yóò ṣe mo fi bọ́ọ̀bà sínú mọ́tò ẹ máa wo ibi tí ọ̀rọ̀ ọlọ́run àti èṣù ibi tó gbé yàtọ̀ rèé ṣé bí èmi tí mo lè ti mọ̀ wípé bọ́ọ̀bà mọ́tò ti yọ kò yẹ kí jẹ́ kí bàbá mi rí bàbá mi dẹ̀ ní wọ́n máa ń bísí kí iṣẹ́ tó máa ráyè wálé máa lókè kí n máa lọ lé o pé kí n lọ park mọ́tò yẹn kí n padà wá sí church kí n wá bá wọn ìta gbangba ń bá bàbá mi nínú ilé tó jókòó sí wọ́n jókòó báyìí síta wọ́n dúró dè mí so àti mo dé wọ́n ní ọ̀gá kí ló ṣe bọ́mbà mọ́tò wọn ní kò yé mi náà bọ́mbà yọ ni òjò òkú kúrò kápá lọ́gbẹ́ bóyá àgbàrá òjò ló wọ́ bọ́mbà tó yọ bọ́mbà wọ́n ní mò ń sọ fún ẹ pé olúwa nílò ẹ ọmọ má jẹ̀mú ni ẹ ìtúbọ̀ràn kò tún ju bí oṣù bíi méjì lórí tọ́mìlà kẹ́yìn mo ti ń bọ̀ lórí one forty ní táyà mọ́tò wájú mi ti yọ kò fọ́ ó yọ ni lójijì lórí eré ṣàdó ara mi àwọn náà ni mo pè ní gan wọ́n ní ṣé ó ti fẹ́ máa kọ̀tínú iṣẹ́ yẹn àbí ọjọ́ yẹn wọ́n decide pé mi ò lọ mọ́ so mo wá bẹ̀rẹ̀ sí ní mo wá di pa wọn nígbà yẹn mo máa ń tẹ̀lé wọn àjọ máa ń lọ àjọ máa ń bọ̀ so inú mọ́tò àjọ máa wà tó bá tó ìgbà tó di ìgbà kan bàbá mi á máa sọ fún mi pé á máa pè mí ní chairman chairman chairman chairman but àbáfọwọ́ wọn bá ni mí ọjọ́ kan àjọlọsọ́dọ̀ bíṣọ̀bù ìdẹ́kò wọn lọ rí wọn so Bishop, dẹ́mọ̀ mi torí kọ́mọ́nà tí mo ti graduate bíṣọ̀bù mọ́ mi dáadáa so wọn pe my psychology and my psychology and my psychology torí psychologist and counseling ni mo ṣe ní Covenant University so bíṣọ̀bù wọn lọ pé ah my psychology ah, have you started the work of ministry ah Adiba ni your son is not responding o you are not responding again no no no no no no no God need you in this world you are one of God's general that the world is expecting Nina let me pray for you ọgbọ́wọlé mi lọ́jọ́ yẹn let the spirit of the Lord back you up as from today go and succeed kò tún di bí oṣù kan lẹ́yìn ẹ̀ bàbá mi atúnjẹ́ lọ́sọ̀tọ̀ bàbá ẹ̀sìnkà bí ara wọ́n lọ rí wọn bàbá akọ́kọ́ bàbá ní ìyí arákùnrin ìyí ikú tí ó ṣe báyìí pé yìí ṣe ṣiṣẹ́ ni àbí iṣẹ́ olúwa àwọn àbí ó ṣiṣẹ́ olúwa iṣẹ́ ara tèmi lèmi ṣe olúwa kẹ́nìbó yìí olúwa nílò ẹ̀ nídìí iṣẹ́ yìí yìí ó nílò olúwa sọ fún mi pé yìí ìwọ ló kàn nídìí iṣẹ́ yìí yìí kúnlẹ̀ kí n gbàdúrà fún ọ̀tá bọ́ lé mi lọ́jọ́ yẹn kò tó ju bí oṣù kan lẹ́yìn ẹ̀ dáàdì mi atúnjọ lọ sí ọ̀dọ̀ bàbá wa prọfẹsà Sayo Oríndé ilé wọn láti máa lọ tán bá fẹ́ lọ wọn máa lọ so wọ́n jọ ń bọ̀ láti yàrá prophet lọ́jọ́ yẹn mo jókòó sí sàlẹ̀ ní sinú prophet wa yọjú prophet wa ní ọba what are you still doing are you now in the ministry ah, mo ní láti mo ní this ministry ministry of eighteen is getting too much on me o pé i didn't i plan for this but no no no no no God said to me that you are his need that let me pray for you ó gbọ́ lé mi lórí so bọ̀ ní àwọn ìgbà yẹn bàbá mi ti ń ṣe àwọn àìsàn díẹ̀díẹ̀ so wájú bí bí oṣù kan àbúṣù méjì tí bishop ti prophet ayọ̀rẹ́dẹ̀ pray fún mi ni mo fẹ́ ṣe àti ìgbà tàti ẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ni mo fẹ́ ṣe lọ́dún yẹn so tó wá lọ́jọ́ sunday yẹn èmi dẹ̀ ní mọ́múra fúnádìí mi aṣọ tó máa wọ̀ lọ church lọ́jọ́ sunday tó máa wọ̀ jáde máa ti prepare àlejò wa mọ́tò gbá mi àwọn a máa kọrin èmi a máa fẹ́ nu lùlù sódà tó máa máa kọrin lórí ọ̀tà ìlú tí a máa lù sí àwọn onílù èmi náà máa torí mo máa ń lù bẹ́ẹ̀ máa ń play drum set so àjọ máa ń rìn ni kò sí nǹkan tí wọ́n máa ṣe tí mi nímọ̀ kò sí nǹkan tí máa ṣe tí wọ́n nímọ̀ because àṣẹ ó tó tàgbà tó yẹ pé àwọn pí wọn gan wọn ti wà function mọ́ gbọ́n ìgbàgbọ́ wípé tẹ bá fẹ́ rí bàbá tẹ bá ti rọ́bà ẹ̀ lérí wọn so ọjọ́ sunday yẹn àjọ wà nínú ilé mi ọjọ́ birthday mi àjọ múra wọn mọ̀ múra fún wọn àjọ lọ sórí ọ̀tà pàtàkì ah, àjọ ọ̀tà lọ́jọ́ yẹn wọ́n bá sọ wípé ẹ wípé lónìí àwọn kọ́ làwọn máa wàásù pé àwọn ti bá ọlọ́run dá májẹ̀mú wípé ọjọ́ tí ọmọ àwọn bá pé ọdún tó pé lónìí pé ọjọ́ ẹ̀ ló máa wàásù lórí pẹpẹ àwọn pé so church today I won't be preaching to you but let my son come over here and preach Ọbáfẹ́mi Akínyàdé àyákọ́rí rẹ̀ níwọ̀n níbi tí mo wà òtútù bẹ̀rẹ̀ sí ní mú mi pé ah, eh, àjọ kú òun lé ní àjọgbọ̀n yọ̀tà ni èmi mo gbé báyìí kò sórí yọ̀tà fún yín àjọ pa àjọ kún ẹ sọ fún mi mi ò prepare mi ò lẹ́ni tì mo kàn so ó bá mi lójijì so bọ́ẹ̀mọ̀ kò sẹ́ni tó máa lọ àwọn Yorùbá wọ́n ní ọmọ tí ẹkùn bá bí ẹkùn ló máa jọ wọ́n á wò pé pẹ̀lú gbogbo tá a kọ́ náà ní kọ́fẹ́ fún ìjọdún márùn-ún sí mẹ́fà bí ò bá rí kankan wíńbí ọmọ àlè yín so ọjọ́ yẹn mo ṣáà preach mo sọ gbogbo ìrìn àjò tí a rìn sọ́dọ̀ àwọn wòlíì mo sọ fún àwọn èèyàn nínú church ní ọjọ́ yẹn fídíò náà wà àwọn èèyàn á rí àpáná àti gbogbo fídíò ẹ̀ agbára ọlọ́run tí àwọn ọ̀gá mi bí tán bá fẹ́ fi àwọn èèyàn fídíò ẹ̀ wà. bọ̀ èmi sọ ọ́ ní pẹpẹ yìí das àìlíyàbà ọlọ́run gbogbo orí òkè tí mo ti gùn ṣùgbọ́n mọ́rí sẹ̀rúlò kú tí David sẹ̀rúlò tó fi dìde. Agin òkú tí Agin junior fi dìde Kopla òkú tí Kopla junior fi dìde David Oyedepo òkú tí David junior fi dìde mo sọ pé bí mo ti ń rèé lọ sí gbogbo ayé nu iṣẹ́ ìránṣẹ́ láti òní lọ ká máa gbọ́ orúkọ rẹ. Mars Ailia ọjọ́ tí Ọlọ́run gbèsè wẹlẹ́ dìde aṣọ tí ń bẹ lọ́rùn mi lolúwa ní kí n bọ́ fún ọkọ ẹ̀ kọ́ wọ̀ fún odidi ọjọ́ mẹ́ta pé kò tún sí olórin ọ̀hún ibikíbi tó bá wà yóò borí ni. Rida Kahuri Masaida bí mo ti bọ́ aṣọ yìí fún ọ láti wọ̀ ní ìṣẹ̀ṣẹ̀ yìí bẹ́ẹ̀ ni mo pe àṣẹ ìpè àti májẹ̀mú dehidiaka marubia satali kahuri masaida yeria katali masaida mo yí àṣẹ ìgbà èwe lásán kúrò lórí rẹ mo gbé agbára wòlíì àgbáyé wọ̀ ọ́ ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mọ́ láradàyà kàpárí máa ṣèdè àyàgàbà tààrí àkàpárí máa ṣìdá rìdẹ́ẹ̀lì àkàpárí máa ṣèǹdàyà màtálíkà húríà máa ṣàìdá. This encounter today, Yirubata Lahiria Katani Mashida, this encounter will raise you up. You will become a great preacher. I surrounded your life with the oaths of angels. None evil power shall be able to touch you. dìde kúnlẹ̀ kó kọjú sí mi bẹ́jọ bá jáni jẹ tí ìyá ejò bá já àyàn jẹ ẹni ìyá ejò já jẹ kí ni ó pè é kí ó pariwo òró tọ́mọ ejò bá já àyàn jẹ ńkọ́ lónìí ma e amurasida bí tọ́ ìṣe kàn ọ́ láwọn bí ayé ṣe gba ọ̀rọ̀ mi níbikíbi tí mo bá dé ní ayé bẹ́ẹ̀ ni mo pàṣẹ lónìí ní ìṣiṣẹ́ dáàrí àṣàìlì kàpọ́ọ̀rì dèyà kàtà àrìbàṣìdà mìríàtà ìṣàìlì àkàpà àrìbàṣìdà èyí tó bá tẹnu rẹ jáde láyé yóò ṣẹ bẹ́ẹ̀ so shall it be in Jesus mighty name. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́rìí oréré ní pẹpẹ yìí lónìí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ọwọ́ ìgbédìde tó lágbára kó balẹ̀ ayé yín bẹ́ẹ̀. so bí mo ṣe pèsè lọ́jọ́ yẹn ni bàbá borí ọ̀tá so wọ́n lè pé bàtà dẹ̀ borí ọ̀tá lọ́jọ́ yẹn wọ́n ní olúwa sọ fáwọn wípé kí àwọn transfer o tó ń bẹ lára àwọn fún ẹ ọjọ́ yẹn ni agbára púpọ̀ àwọn aláfààní àti wò bẹ́ẹ̀ wá ṣe bẹ̀rẹ̀ àdúrà nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ àdúrà wọ́n bẹ̀rẹ̀ àdúrà wọ́n bọ́ sùtù wọn wọ́n ní kí n wọ̀ wọ́n ti ọwọ́ bọ ẹnu wọn wọ́n ní mo kó gbogbo àṣẹ tó ń bẹ lẹ́nu mi jáde fún wọn lónìí wọ́n dẹ̀ ti ọwọ́ yẹn wọ́n ti bọ́ mi lẹ́nu ní ìtẹ́mọ́bí tí mo wà mọ́ bóyá ọ̀run wà ní bóyá ayé ni mi mọ̀ torí ní ọjọ́ yẹn ni mo kọ́kọ́ rí tán pé ní ìfarahàn ọlọ́run nínú ayé mi wọ́n gbé orúkọ jáde wọ́n ní ó ti pé seventeen years táwọn ti ń gbàdúrà sí òróró yìí seventeen years pé kò sí orílẹ̀-èdè táwọn dí láyé tó tí òróró yìí ò bá wọn lọ òótọ́ dẹ̀ ni pé àwọn ti gbọ́jọ́ tó bá kó wá sọ́tọ̀ àwọn máa fọ òróró yìí yà sọ́tọ̀ wọ́n da òróró yẹn lé mi lórí lórí pẹpẹ yẹn so ẹ mọ̀ pé ìjọ ẹlẹ́mìí ni wá ibẹ̀ ni olúwa ti jáde nínú chọ́ọ̀chì yẹn pé báyìí ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun wì ìránṣẹ́ mi fún odidi sunday méje ni kí ọmọkùnrin fi wàásù lórí pẹpẹ yìí ìránṣẹ́ mi ó gbọ́dọ̀ wàásù o tó bá ti tó àkókò ìwàásù ìránṣẹ́ ni kó máa wàásù ní orí pẹpẹ yìí mo wàásù ní sunday kejì sunday kẹta sunday kẹrin sunday karùn sunday kẹfà sunday keje ìgbà tó kú ọ láti sunday kẹjọ máa dé ni bàbá mi kú so àti bẹ̀ níṣẹ́ yẹn ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ni mo máa ń dìmọ̀ nínú bíbélì nígbà tí ogun bá le tán ó ní èmi ò gbé ojú mi sórí òkè wọn nù níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá ìrànlọ́wọ́ mi ó tọ olúwa wá tó dá ọ̀run àti ayé kì í ṣe pé bóyá torí pé àwọn èèyàn wù mí àbí mo fẹ́ kí àwọn èèyàn pìtì mí náà but sir ọ̀kan lára iṣẹ́ tí kò yẹ kí èèyàn gbàdúrà kí ọmọ ẹ ṣe láyé níṣẹ́ olúwa torí iṣẹ́ tó ní àdójúkọ tó pọ̀ ni àwọn tó ń gbàdúrà fún gan wọn á kórìíra ẹ̀ ó máa yẹ lẹ́nu pé àwọn tí wọ́n gun ò fẹ́ràn làwọn tó máa fẹ́ràn ẹ̀ iṣẹ́ olúwa jẹ́ ṣe kan tó ṣe wípé o ò lè mọ ẹni tó ń ṣe tiẹ̀ àtẹ̀tí ò ṣe tiẹ̀ àdúrà tẹ́lẹ̀ máa bá nípa olúwa gbà mí máa kó mi yọ ìdojúkọ pọ̀ ṣe látòrí àwọn pásítọ̀ tí bàbá mi ní láti máa sọ ni ó tẹ̀ débì kan ìkan tẹ̀ sọ pé ìkan àtàwọn mẹ́pẹ̀ tẹ̀ ṣe mítì pé àwọn ọ̀tẹ̀ fẹ́ wá nígbà tí wọ́n nù wá mọ́ ní branch àwọn wípé ẹni tí tábà nìkan fún àwọn ọmọ mú wá fún wa ní branch tí ó pé kì í ṣe pé bóyá ọjọ́ tó pilẹ̀ branch àjọ pilẹ̀ ni bó ẹ mọ̀ pàtó yá ṣé táwọn pásítọ̀ lóríṣiríṣi tí wọ́n ń lọ ní tí wọ́n á yá chọ́ọ̀chì lọ ṣé táwọn tó ní chọ́ọ̀chì ṣé ṣé ẹni tó pàrọ̀ orúkọ chọ́ọ̀chì kó láyé náà Júdà sórúkọ mínísírì tiẹ̀ la fẹ́ sọ but gbogbo ẹ̀ gbogbo a fi ọpẹ́ fún Ọlọ́run torí wípé kò dojú àdúrà tiwa ní gbogbo ìgbà tí a bá dẹ̀ ti pé Ọlọ́run ń dáhùn títí di òní kò fi wálẹ̀. <laughs> Um, nígbà tó rí a wà ní Àbújá tí wọ́n ń treat wọn lọ́wọ́ so dókítà Hausa kan wá wá ó wá bá wọn níbi tán tán láì dànsí wá ní please how old are you wọ́n ní i'm fifty seven i'm going to fifty eight ó ní but your brain and your heart is reading ninety nine years pé why did you overwork yourself to this extent that no breathing space ẹ sà kò sí nǹkan kan tí ó ṣe bàbá ju wípé bàbá ò fún àgọ́ ara yẹn ní ìsinmi so agbára ẹ̀ náà ní nǹkan kan rèé tó bá ń lò tó bá ń lò tó bá ń lò wọ́n náà gbọ́dọ̀ ní àkókò tó gbọ́dọ̀ fóun náà ní ààyè tiẹ̀ láti padà sípò ẹ̀ so àwọn nǹkan tó ṣẹlẹ̀ rèé it was it was over stress that killed him but to God be the glory today bless God so ohun tó ṣẹlẹ̀ ní ẹ̀ kò sí kan. mo sọ bẹ́ẹ̀ gangan mo ní mo ní bàbá mi gan mo ní kò ní yàrá débi tó bá sọ pé òun fẹ́ gbé orí síbì kan ohun tí mo kàn rí nínú ọ̀rọ̀ ẹni wípé kò sí ọmọ ológo tí ò ní ní àpalára tẹ́lẹ̀ gbogbo àwọn tó wà lókè lónìí ẹ̀yẹ bí wọn kò sí ẹnikẹ́ni tí ọ̀tá ò ní fún ní àpá torí nínú ogun ni ògo wà. Ah, èmi náà kàn sùn ni mo jí ni mo bá ọ̀rọ̀ pépà wípé wọ́n bá orí méjì nínú yàrá bàbá mi wọ́n wò pé ṣé yàrá ilé tó wà nínú ilé wa ní Unity Estate lábúlé odù tí bàbá mi gbẹgbẹ fọlẹ gangan tí ò ní kọ́kọ́rọ́ débi tó máa tì táwọn àti màmá mi jọ ń sùn àbí ṣé yàrá wọn tó wà ní ọ́fíìsì tí àwọn sẹ́kítírì wọn àwọn gbogbo àwọn ẹ̀ tí wọ́n ń túnṣe lójoojúmọ́ tán wọ̀bẹ̀ tán jáde tí ò ní ṣé òun ni wọ́n bá orí méjì bọ́ọ̀ ní gbàtàṣà fà lọ tá kàn rí wípé ọ̀rọ̀ yẹn àwọn ọ̀tá ògo ni wọ́n mú ọ̀rọ̀ yẹn jọ wípé ẹ ṣé nígbà tó yá wa nígbà tó wà láyé kò járí mú mi nígbà tó kú náà á jẹ iṣẹ́ tó ṣe àníjẹ́ kó yè but agbábọ̀ ọlọ́dọ̀ ní pé gbogbo wọn tó ń ọ̀rọ̀ yẹn òfin náà padà mú bọ̀ lónìí torí ọ̀pọ̀lọpọ̀ pépà tí a gbé lọ́ngbà yẹn tó gbé wọn lọ kóòtù tájọ fà á lẹ́gẹ́lẹ́gẹ́ àwọn náà gbọ́ ni àwọn náà kọ́pì ẹ̀ ibo lẹ ti kọ́pì ẹ̀ at the end of the day a padà rí orísun ibi tí ọ̀rọ̀ yẹn tó ti jáde títí títí yẹn tó fi kú ikú natural death so but gbogbo kó jẹ́ tọ́lọ̀ at least ọdún méjìlá ṣáà ti kọjá báyìí. <laughs> fún ẹ̀mí eh, àwọn tó dúró dúró títí di òní àwọn tí ò dẹ̀ dúró náà wọ́n dúró but ẹ mọ̀ èèyàn ò lè gbókùn ẹ̀kọ́ ló máa san oore ẹ bá ṣoore fún yàn sí pé ẹ ṣoore fún yàn ẹ ṣoore fún yàn gbókùn ẹ̀kọ́ ló máa san oore ẹ mo rí wọn tó ṣe wípé bàbá mi gan máa kú lọ báyìí àwọn ìgbà sáà máa gbọmí lọ́wọ́ báyìí àní agbọ́dọ̀ dọ́dọ̀ lágbájá o ibẹ̀ là ń lọ lóru ọba pé àwọn èèyàn yìí agbọ́dọ̀ débẹ̀ bàbá àti ẹgbẹ́ wọn wà ní mọ́tò báyìí wọ́n á so jíìpù mọ́ bí mọ́tò fún ọ báyìí wọ́n máa gbà lọ títí tá a fi máa débẹ̀ but àwọn tó mọ̀ mọ̀ àwọn tí ò dẹ̀ mọ̀ wọn mọ̀ because ẹ bàbá wa náà jẹ́ ọ̀rọ̀ àwọn wòlíì sì lágbára láti sọ so agbé ọlọ́run ga ní abala bẹ̀yẹn. mi ò fẹ́ rílì sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn torí tí bá sọ jù màá fẹ́ sunkún torí gbogbo ìgbà ló máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi wípé ìjọba dẹ̀yẹn orí bó ṣe rí ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni pé pàápàá fún àwọn ìránṣẹ́ ọlọ́run kí ẹ jẹ́ ká fi àwọn èèyàn lẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n mọ bàbá mi tí wọ́n mọ màmá mi tí wọ́n mọ̀ mí ọ̀pọ̀ ìgbésẹ̀ wọn àti ìyà tí wọ́n kọ sí àwọn ọ̀rọ̀ yẹn nígbà yẹn kò múnú mi dùn mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí abala ibẹ̀ yẹn but mo kàn fẹ́ clear impression kan ní ọkàn àwọn èèyàn pàápàá lórí àwọn etí tó gbọ́ àlọ́ tí ò gbọ́ àbọ̀ ìgbà tábà mi ti kú church yẹn ń lọ bó ṣe yẹ kó lọ bàbá mi kọ́kọ́ ní ní àkọ́kọ́ tó máa kú táwọn pásítọ̀ máa kú bẹ́ẹ̀ gbà tí wọn ò tí ì kú gan ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tó bá wọn ṣẹ́ ló ti lọ so kò dẹ̀ sí kílò èèyàn lábáyẹ kú kí ìpèníjà má dìde lẹ́yìn òkú ẹ̀ àfẹnabá kan tanra wa so àwọn pásítọ̀ dẹ̀ ń lọ ń bẹ̀ wọ́n ń fẹ̀rùmí síbẹ̀ wọ́n ṣe chọ́ọ̀chì yẹn ó dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ nǹkan yọ kọkàn ní òní wípé ohun téèyàn bá ti pè mí sí mi kì í dá sí pàápàá níbi tí àwọn ọ̀gá mi tí mo wo bí bàbá mi tí wọ́n bá wà so chọ́ọ̀chì yẹn lọ bó ṣe yẹ kó lọ títí títí àti dẹ̀ dé ìgbóríta kan tí pásítọ̀ tó wà ń bẹ̀ tó lọ àwọn pásítọ̀ ṣùkú ń bẹ̀ so màmá mi wá wípé bóyá torí wípé àwọn èèyàn tí à ń fi síbẹ̀ wọn kì í ṣe ará ilé ló jẹ́ ká máa ṣe bí wọ́n ṣe ń ṣe pé àdé nọ́mbà two kò sí tí àkókò èèyàn bá ti tó níbì kan kò sírù nǹkan tẹ́ lè ṣe irú ẹni bẹ́ẹ̀ máa lọ so pé bóyá àkókò àwọn pásítọ̀ yẹn ló ń tó tí wọ́n fi ń lọ pé òkè ẹ jẹ́ ká fi pásítọ̀ Akínlolú Akínadé ṣe assembly pastor ní church yẹn so lè sọ fún pé wẹ́ mo ní ṣe good idea pé kò sí nǹkan tó tó burú ń bẹ̀ pé ah at least ẹ tó kù fún mi ní bàbá náà nìyẹn ẹ̀gbọ́n mi ni so mi ò rí tó i have nothing i have nothing to lose and i have nothing to gain maybe he is there or he is not there so why don't we just leave him there let him be the assembly pastor ajá ò kí ń burú kó ṣọ́ ojúlé méjì so àwọn àkókò yẹn náà dẹ̀ ní ọ̀dọ́ wa ní ẹgbẹ́dá níbi tí àwa náà wà àwọn kankan náà ń dìde tó bá wa náà à ń try láti rectify gẹ́gẹ́ bí èèyàn so ẹ̀ ok he is, he is capable let him do it so and he became the assembly pastor and he was doing fine the church was moving on the church ló bó ṣe yẹ kó lọ yẹ kó lọ but nígbà tó tó àwọn àkókò kan mò ń ṣàlàyé ọ̀rọ̀ yìí nítorí àwọn tó ti bú mi àwọn tó bú màmá mi àwọn bàbá wa nínú olúwa tó ṣe wípé ó yẹ kí wọ́n pe ọ̀tún kí wọ́n pe òsì kí wọ́n pe ọ̀rọ̀ tó yẹ pé ọ̀tún nìkan náà pè tó yẹ pé wọ́n gbọ́dọ̀ àti pe tòsì tí wọ́n mọ tó ṣẹlẹ̀ òun ló jẹ́ kí n máa ṣàlàyé ọ̀rọ̀ yìí kì í ṣe pé bóyá ó wù mí bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ èdè ìbànújẹ́ ló jẹ́ fún mi torí kò jẹ́ kó jẹ́ pé irú ọ̀rọ̀ yìí màmá gbé sáfẹ́fẹ́ but mo fẹ́ kí àwọn èèyàn gangan kó mọ tó ṣẹlẹ̀ tọ́mọtí mi bá ti wá sọ tèmi so now kán wá judge láàrin méjèèjì kí wọ́n wo ẹni tí ó jẹ̀bi àti ẹni tó jàre sọ̀rọ̀ tó dàkókò kan mo rí pé ìyapa fẹ́ máa wà church wa lẹ́kọ̀ọ́ a lè pe tiwa ní our year of open level kíbàdàn pe tiẹ̀ ní our year of great success abẹ́òkúta lè pe tiẹ̀ ní our year of glory glory so tẹ́tẹ́bíyẹ tó kàwé níwọ̀n bá díẹ̀ mo bá bàbá mi rìn kan tó kú mo mọ tí bàbá mi fẹ́ fún church yẹn mo mọ aspiration ẹ̀ mo mọ èròǹgbà ẹ̀ mo mọ ìlépa ẹ̀ mo mọ wàhálà ẹ̀ mo mọ ẹkún ìkọ̀kọ̀ àti ẹ̀rín gbangba so rẹ̀ wò pé òkè ẹ jẹ́ kí mi dìde kí mi ṣe bí a tó kàwé ká múra wa papọ̀ sójú kan irú nǹkan bẹ́ẹ̀ ò lè má ṣẹlẹ̀ tó lórí bá ti sùn gbébọ̀ àwa tá a wà a lè kóra wa jọ ká ṣe bó ṣe yẹ ká ṣe so mo dẹ̀ tọ̀kọ́ náà àwọn ọ̀rẹ́ bàbá mi lọ mi fẹ́ dárúkọ wọn bọ̀kọ́ ni má fẹ́ kí n dárúkọ wọn mo sọ fún ọ pé dádì nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ ní church mi ò dẹ̀ fẹ́ then particularly ó ti lé lọ́dún márùn-ún tí ẹ̀gbọ́n mi pásítọ̀ akínolú akínadé tó ti wà ní church. yẹn five years over five years ní ẹgbẹ́ five years and three or four months kò sí ọjọ́ kan tí wọ́n sọ wípé nígbà tá a parí ọdún yìí o ìyàwó olóògbé o ìyàwó olùdásílẹ̀ o twenty thousand rẹ lọ́dún o ten thousand rẹ lọ́dún o fifty thousand rẹ lọ́dún o bóyá tó bá yàtọ̀ sí bóyá màmá mi kàn rò pé ẹ jẹ́ kí n lọ bẹ̀ bóyá lẹ̀kan lọ́dọ̀ abẹ́ méjì káwọn lọ kí wọn náà báwọn ò yọjú síbẹ̀ rárá bóyá tó bá kàn lọ́ọ́ fún ọ lówó twenty thousand twenty five thousand kò sí nǹkan kan tí ìjọ yẹn tó ń ṣe lódidi tó ṣe lódidi fún wọn àfọwọ́yàtọ̀ sí pátá burúkú kan ṣe wedding tí wọ́n fún wọn ní hundred thousand lódidi ìjọ lọ́wọ́ kò sí kò nothing so bàbá yìí mo lè rí wọn mo lè ṣàlàyé fún wọn báyìí báyìí báyìí ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ ìjọ ìbó ṣiṣẹ́ kó máa lọ kọ́ ló ń lọ mo fẹ́ kí ìjọ ìkó dodidi pé bàbá wà papọ̀ mo lè sọ ti màmá mi náà bàbá ilẹ̀ ní òkè kí n má wọlé pé àwọn á pè pé àwọn ní ìkọ̀kọ̀ táwọn sí láwọn ti náà àwọn á pè mí pé kí fáwọn ìgbà báyìí tó pé tó kọjá mo tún pè wọ́n wọ́n sọ fún wọn pé àti tó bá di Sunday o mo fẹ́ lọ bẹ̀ o pé tí n bá ti débẹ̀ bó ṣe máa wá so that ọ̀rọ̀ yìí kákúkú sọ kí ká yanjú ẹ̀ wọ́n náà kò sí problem pé àwa pè mí kí jẹ́ káwọn bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ wọ́n náà ní problem so kò ju wákàtí márùn lẹ́yìn ẹ̀ ẹnìkan kan pè mí pé ibo ni mo wà gọ́sọ̀gùd mo wà bàdàn ní bá ní kí jọ pé òun fẹ́ rí mi pé ọ̀rọ̀ wà báyìí lọ bá kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n wọ́n ní wọ́n sọ wípé mò ń kó àwọn tọ́gìbọn ní chọ́ọ̀chì ní ọjọ́ Sunday láti wá gba church pé wọ́n ní mò ń pé àwọn sójà bọ̀ wọ́n ní mò ń bọ̀ wá da church rú mò ń bọ̀ wá gba church mò ń bọ̀ wá gba church bàbá mi mò ń bọ̀ wá mo wá sọ fẹ́ ni mo ní ẹ̀sà mo ní jọ́tẹ̀ ẹ ti mọ̀ mí mo ní ṣe ẹ bá nǹkan báyẹn lọ́wọ́ mi ìyẹn nọmba one nọmba two ó ní pé tí má jẹ́ tó fẹ́ gba church ṣé eléyìí tí mò ń mú lẹ́kọ̀ọ́ igan tí mi tí ìrún tán mi mọ́ bí tí mo fẹ́ bá dé ṣé màá filẹ̀ màá ní ìbàlókù tó fẹ́ lọ jókòó sí àbẹ̀wò pé náà. In tó ṣẹlẹ̀ kọ́ yẹn báyìí báyìí báyìí báyìí ẹni so ẹni ní kọ́nà bẹ́ẹ̀ ni pé bóyá òun bá mi sọ̀rọ̀ wípé fóònù òun wà ní ọ̀tọ̀ nìkan òun kò tiẹ̀ mọ̀ pé kì í jẹ́ kó n play audio yẹn fún mi ah, ó dẹ̀ play ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn bí ten minutes plus ni so àtàlẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n sọ wọ́n sọ wọ́n sọ wọ́n sọ bẹ̀rẹ̀ sí ní gún màmá mi eh, àwọn òrí bíi tí wọ́n ti sọ wípé eh, ìyàwó tó ti máa ń bá wọn fámílì ọkọ ẹ̀jà tó ti máa ṣe kìíní kan pé mo kàn ní kí n pè kí n sọ fún ẹ ní o ẹ lè rí ọba lọ́jọ́ sátọ̀dẹ̀ kẹ́ má rí lọ́jọ́ mọ́ndé ṣé kí n pè ẹ́ so torí kó dàbẹ́ ni pé bóyá èèyàn parọ́ àwọn sọ pé ẹlẹ́rìí òun dà pé àyè náà sọ pé òun bẹ̀rẹ̀ òun ẹlẹ́rìí eléyìí ò sí lọ́run kí gbogbo ayé kó dàbẹ́ ni pé bóyá mò ń parọ́ mọ́ ẹni yẹn torí ẹ̀gbọ́n mi ni ìtìjú ló jẹ́ fún mi pé mò ń sọ̀rọ̀ yìí but I need to clarify some things so that àwọn tó ní mi sínú àbáwọn tó ní màmá mi sínú wọ́n á lè clear impression yẹn wọ́n á lè mọ̀ wípé ọ̀rọ̀ ò rí bí ó ṣe yẹ kó rí ẹ jẹ́ kí nǹkan play abalabẹ̀ yẹn kí gbogbo ayé ó bá wa gbọ́ kán gbọ́ clearly. Thank you proprio papà quello del suo tempo, saprebbe che quando sai tanto la circolare, non so ci spavi, quando sai la non so ci so ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ rèé so ẹni tí ó dẹ̀ tó ń bá mi sọ̀rọ̀ yìí ìyàwó ẹ̀ pè lórí second phone ó gbọ́dọ̀ ní mọ́tò ní kó dá ìyàwó ẹ̀ lóhùn lèmi transfer audio yẹn sórí fóònù tèmi ẹni yẹn kò pé mo ní ọdún yẹn lọ́wọ́ so but kí ló wá lèdì sí pé wọ́n kò church òun gangan mo fẹ́ sọ yìí ṣùgbọ́n tí mo gbọ́ dì òyìn mo á wò pé eléyìí kì í ṣe téèyàn lè fi ṣeré because mo báwọn kan lè máa rò pé ẹ̀ téèyàn tí mo bá bìyàn kò sí téèyàn lè sọ náà pé ìbínú ìbínú ni wọ́n tẹ́ni yẹn sọ no church tá à ń sọ̀rọ̀ lórí èyí tó jẹ́ church Ìbàdàn yìí bàbá mi ní program ní Adámásegbà ní two thousand and ten I think two thousand and ten maybe August or September wọ́n ní Friday alẹ́ ọjọ́ kan ní Adámásegbà so bàbá mi dé ní ọjọ́ Thursday láti ìlú òyìnbó so àkókò yẹn màmá mi sick wọ́n wà lọ hospital nìbàdàn so bàbá mi ṣe ń bọ́lẹ̀ ní Ìbàdàn lọ́wọ́ pé jẹ́ kí mama ní clinic yẹn tá a rí so clinic ni wọ́n lọ àti pastor akin yìí àti bàbá mi àti dráìvà wọn mọ́tò pásá kí wọ́n àwọn mọ́tò bàbá mi tẹ̀lé wọn nígbà tán kó lọ spiritu tí wọ́n lọ sí orí ilẹ̀ náà tán lọ sí church yẹn church yẹn inú kọ́ńpáàdì church yẹn ni wọ́n wọ̀ lálẹ́ ọjọ́ yẹn tí àwọn amúrọ̀ bàbá wọn wọbẹ̀ tí wọ́n jí bàbá mi gbé ọjọ́ kejìlá tó rí wọn nínú igbó lọ́nà Abẹ́òkúta níbi tí wọ́n já wọn sí ìbẹ̀rẹ̀ àìsàn bàbá mi nìyẹn olólùpàá wọn so irú ìrírí irú kan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí lórí ibẹ̀ yẹn so mi dẹ̀ ní choice màmá ẹ màmá kan máa mi dẹ̀ pò máa mi ní eléyìí òun ò lè dákẹ́ wọ́n dẹ̀ pé lọ́ọ̀yà wọn òun ló fa ọ̀rọ̀ police station wá lọ wá lọ now ètò dẹ̀ ṣẹlẹ̀ rèé ọlọ́gùn ṣe ẹ tí mo sọ rẹ̀ ò tí kú ó wà láyé tí n bá parọ́ kan já mi ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní police station ní alágbọ̀n èmi àti wọn ò pàdé ọjọ́ kan rí mi lọ́bẹ̀ lọ́pàdé wọn wáì tí mi ṣe lọ òní wípé ohun tí mo fẹ́ sọ òní àwọn ọlọ́pàá fẹ́ gbọ́ bóyá ọ̀rọ̀ yẹn máa lọ court àbọ̀rọ̀ yẹn lọ court ìgbà táwọn bàbá bàbá dẹ̀bẹ̀ sí ní pè mí ní olúwa pé ọba jẹ́ kọ́rọ̀ yẹn kú mo dẹ̀ kó lórí ọ̀rọ̀ yẹn àdẹ̀wójú ọ̀kẹ́sì yẹn wọ́n dẹ̀ nìkan sáà pé nǹkan kan ò ní ṣe ọba fẹ́ mi ètí ọ̀rọ̀ yẹn ibi tọ́rọ̀ yẹn tó ṣẹlẹ̀ gangan ò nìyẹn so lẹ́yìn ẹ̀ ẹ tó fún wa ní bàbá dẹ̀ pé family meeting ó dẹ̀ bèrè kí la fẹ́ ṣe ṣé kó kù mẹ́ mo ní ẹ má jẹ́ kó kù mẹ́ ẹ̀ sọ́dọ̀ tí wọ́n fi chọ́ọ̀chì yẹn ṣe tèmi kàn ní pé jẹ́ ká di ẹyọ kan two ó ní wípé ìyàwó olùdásílẹ̀ gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú iṣẹ́ ọkọ ẹ̀ yálà ẹ̀rọ owó ẹ̀rọ owó ẹ̀ṣẹ̀ kìíní kan ó lẹ́tọ̀ọ́ sí nǹkan at least tí wọ́n ṣe pé bẹ́ẹ̀ yẹn nìkan olùdásílẹ̀ kọ́ tó filẹ̀ tó dẹ̀ bí ọmọ tó bí àwọn ọmọ ẹ̀ ṣáà máa gbé ayé so àdẹ̀kù omi ti yẹn àtúnṣe lọ́jọ́ sọ́ọ̀dì màmá mi ní pé kóun lọ sí church kóun lọ kí àwọn alàgbà wípé kán má bínú o wípé ẹ àwọn àtẹyìn ń jà àtàmàdé tẹ̀síwájọ́ sunday ẹ̀ ni wọ́n rí pé wọ́n ti kó gbogbo church kó bẹ́ẹ̀ gbogbo èèyàn wọ́n kó akọrin wọ́n kó gbogbo àgánú church wọ́n kó gbogbo speaker gbogbo engine gbogbo drum set pátápátá wọ́n fi nǹkan wọ́n sọ church yẹn di kòròfo wọ́n kó kó bẹ́ẹ̀ láti lọ bẹ̀rẹ̀ tiwọn ní ìdẹ̀bínú látọdún yẹn gan títí dìsinmi tí ì rí wọn ìgbà tí wọn ò ti fojú kojú báyìí kálukú dẹ̀ wà lálàáfíà so now kì í ṣe wípé ó wù kí wọ́n ti chọ́ọ̀chì yẹn pa but chọ́ọ̀chì yẹn ìdí tí àti fi ṣí oní wípé mò ń béèrè lọ́wọ́ ọlọ́run títí dìsìn olúwa ìgbésẹ̀ wo ni ká gbé lórí ọ̀rọ̀ yẹn tọ́lọ́ bá ní ká bẹ̀rẹ̀ náà la máa ṣí iṣẹ́ ọlọ́run ni kì í bàjẹ́ ó lè dàrú ni so kì í bàjẹ́ so ohun tó ṣẹlẹ̀ gangan lórí wípé wọ́n ti bẹ̀yẹn pa nìyẹn wọn ò dẹ̀ tipa náà at least pásítọ̀ kan wà bẹ̀ tó ṣe sábìsì mẹ́rin gbogbo ọjọ́ sunday àti gbogbo ọjọ́ thursday mi kàn tí ì lọ bẹ̀ nítorí mi ò tí ì gbóhùn olúwa pé go kò jù bẹ́ẹ̀ lọ sà. ẹ̀rọ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ṣẹ́rí ẹ̀gbọ́n mi pásítọ̀ kan lọ́wọ́ adé adé ó jẹ́ nìkan tó yẹ kó lẹ́nu kó mọ̀rọ̀ sọ̀rọ̀ <laughs> mo lọ bá ìgbọ́nà àwọn èèyàn wa wọn á lọ kí wọn mo wá kí wọn wọn á sọ fún mi pé ọba bí mo ṣe rí ẹ̀ ó yẹ kí n yìnbọn fún ẹ nì ah, mo ní dádì mo ní ẹ̀sà kí ni mo ṣe fún yín wọ́n ní tí wọ́n ti sọ nípa ẹ̀ táàkì ti sọ ń pa ẹ̀ mo ṣe ó kẹ̀ yẹ kí n yìnbọn fún ẹ mo ṣe rí ẹ̀ ah, mo ní ẹ̀sà mo ní ẹ̀ ṣáàbù ti yá mi náà ni mo mi lára ó jẹ́ nìkan tó mọ̀rọ̀ sọ̀gbọ̀n tó lẹ́nu so kì í ṣe ẹni tí èèyàn lè bá máa taka ọ̀rọ̀ ohun tí ò jẹ́ kébì rìlì lọ sí ọ̀dọ̀ anybody láti ìgbà tó rẹ̀ jẹ́ ní 2019 lọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ọdún ẹ̀ndẹ̀ ni mo ti rí wọn last tó yẹ kí mo sọ́dọ̀ anybody ni wípé number one mo gbàgbọ́ nínú ọlọ́run púpọ̀ mo dẹ̀ mọ̀ wípé kò sí kóhun téèyàn ṣe yálà dáadáa àbí kejì tí ò sí èrè lọ́wọ́ náà ó tẹ́mi kàn lérò ni pé ọdún àwọn tó pè mí náà pè mí o àwọn tó pè mí pè mí o but àwọn tó jẹ́ abẹnú gangan tó jẹ́ bàbá wa lóluwa tí wọ́n lè dá sọ̀rọ̀ yìí wọ́n ti síwájú mi lọ bẹ̀ láti rojọ́ tí mo lè rí wípé wọn ti fẹ́ gbọ́n kan tí mo fẹ́ sọ because ìgbà mi church tí wọ́n dálẹ̀ gan ò tí pé oṣù mẹ́fà tí wọ́n ti ń lọ bẹ̀ lọ minister tí wọn dẹ̀ bọ́dà ti bèrè pé à ah, ibi tí wọ́n ti pa yìí báwo lẹ ṣe ṣe so mo kàn dúró mo dákẹ́ mo ń dóde ìdájọ́ ọlọ́run tó bá ṣe pé ire ni àbí búburú mọ̀ pé lọ́jọ́ kan gbogbo àdó níwájú ọlọ́run báyìí á kà ọ́ méjèèjì sókè àròjọ níwájú ọlọ́run fún ìdí nìyẹn. bàbá ìkàtà bá mi á sọ̀rọ̀ nígbà tó tó àwọn àkókò tí ẹsẹ̀ yẹn pé mi nìkan náà mọ̀ pẹ̀lú wọn bí ọ̀sẹ̀ bíi mẹ́rin tí ẹsẹ̀ yẹn lágbára ìlú tó di pé ọlọ́jọ́ dé sọ a wà nílùú Àbújá èmi náà ní ẹni tí ó súnmọ́ wọn jù tí a jọ ń ṣe tó ẹlẹ́tìrẹsì ní tọ́mi láwọn kọ̀ọ̀kan ìfà màá wá láti Àbújá lọ́jọ́ sátọ̀dé wá sèkó ni láti wá mínísítà Sunday tí má parí Sunday wá ní kí n mú sídìí preaching mi tí mo preach ọjọ́ Sunday wá ní kí n mú bọ̀ sọ tí wá dé Àbújá wọn ní kí n play ẹ máa play fún wọn máa wọ wọn máa rẹ́rìn wọn máa ní ilé ọjọ́ mi wọn kì í ṣe bẹ́ẹ̀ báyìí lọ ṣe ilé ọjọ́ mi wọn kì í báyìí lọ ṣe ilé ọjọ́ mi wọn kì í ní tó yẹ kí n kọ́ ní bible school tí mo kọ́ bible school ọdún mẹ́rin ọ̀sẹ̀ mẹ́rin pé náà fi kọ́ mi ilé wọn kì í ṣe báyìí lọ ṣe é iṣẹ́ olúwa kò rí bó ṣe ro kò dàbí so aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀sà tí kì ṣe bẹ́ẹ̀ ah ẹ̀sà hàn èèyàn ní símọ́ agbára ọlọ́run ló gbé wa ró àti àdúà àwọn bàbá wa nínú olúwa tí ọlọ́run wà pẹ̀lú tí wọ́n sì ń gbà fún wa dì sẹ́yìn ẹ̀sà kálíkì yẹn ẹ̀sà ogun pọ̀ ṣùgbọ́n agbára ọlọ́run pé ọlọ́run gbọ́ àbórí gbogbo ẹ̀. kò sí àwọn nǹkan tí mo fẹ́ rán sí wọn <laughs> bíbélì wípé àwọn tó dóde olúwa ó ní wọ́n dàbí òkè síónì tí a kò lè ṣí nídìí ṣùgbọ́n tí ó dúró láéláé ohun tí mo mọ̀ rèé mo mọ̀ pé ní ọjọ́ kan ọjọ́ kan ní ọjọ́ kan gbogbo wa máa dó níwájú ìtẹ́ àánú tí ò ní sí ẹnikẹ́ni tó lè gbèjà anybody tí kálukú aró tiẹ̀ kó ṣe dáadáa ló ṣe àbí búburú. Number two kò sẹ́ni tí ò ní kú gbàtọ́lọ̀ yẹn tiẹ̀ lé tọ́lọ̀ yẹn máa ń dùn mí ọ̀rọ̀ yẹn máa ń dùn mí gan ọ̀rọ̀ yẹn máa ń dùn mí gan tí wọ́n ti wá gbọ́ pé wọ́n lọ́jọ́ fún lágbájá pé àwọn àwọn pé à ah, bí abẹ́jẹ̀ ìjọba mi ṣe close tó ó yẹ kó tiẹ̀ pè mí kó béèrè bí tí ó bá tiẹ̀ pè mí kó kún màmá mi pé ah ń bọ́ bẹ́ẹ̀ ó yà ọba bá mi lọ́fíìsì yẹ sá ni màá ṣe inú inú bíbí inú bíbí fún àwọn máa sọ̀rọ̀ bá ní ah gbogbo ẹnikẹ́ni tó gbọ́rọ̀ yìí tó gbàgbọ́ bó ṣe rí nìyẹn ọlọ́run á yan òmìnira bí ẹ̀gbọ́n mi ti àwọn ọmọ ẹ̀ tó náà bá kú tán ẹ̀sà ojú ogun ni ojú ogun ojú ogun ni ojú ojú ogun ni ojú ogun ni ibi ah, tẹ́pẹ́ ibi tí èyí ti máa dọ́tọ́ máa tó máa sọ fún ẹ wípé wọ́n rìn ní padà tú ṣọ́ọ̀ṣì yẹn ṣíre tí wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ sẹ́ńtà wọ́n á padà ta ni bọ̀ kì í ṣe láyé ní ṣọ́ọ̀ṣì máa padà dùn bẹ̀ so ogun ni kì í ṣe ọ̀rọ̀ pé ẹ ọ̀rọ̀ pé ẹ jẹ́ ká máa tù wọ́n nínú yẹ pé ọ̀rọ̀ tó le gan ni ọ̀sẹ̀ yẹ pé mo fi ọgbọ́n ọlọ́run mo fi á ń du ẹ̀ mo fi ọgbọ́n ọlọ́run á ń du ẹ̀ ṣùgbọ́n náà mú àwọn ẹ̀ wọn kankan máa sọ lọ́kàn wọn wípé ọjọ́ táwọn náà bá dàgbà bàbá mi á bí wọn tó bá débi tó wà pé báwo ló ṣe ṣe ilé ṣé o tún létò ni àbòdàlérú so mọ̀ pé èsì ọ̀rọ̀ ẹlọ́jọ́ tó wá táfàní bá wà á padà dúró àtúnsọ lóníkankan o sẹ́nibọ́dì o lóníkankan against anybody inú mi mọ́ sí gbogbo èèyàn torí mo mọ̀ pé bíbélì wípé lórí àpáta ni èmi ò kọ́ ìjọ mi lé ó ní ogun ẹnu ọ̀nà ọ̀nà àpáàdì kì yóò lè borí ẹ̀ ẹ̀sà the only hope tọ́lọ́ ní láyé ò ní jọ ẹ̀ so nígbà tí wọ́n lè kọ́ lórí àpáta tí wọ́n kọ́ lórí irọ́ tí wọ́n kọ́ lórí ẹ̀tàn ẹ̀sà kò sí tó lè borí ẹ̀ bó pẹ́ bó yá ni ògo yẹn ní ogbó twenty twenty three àjẹtí múra báyìí náà torí sunday on the nine ló máa bẹ̀rẹ̀ july sunday on the nine july ló máa bẹ̀rẹ̀ so àti múra ìpàdé kan tí gbogbo ayé mọ̀ mọ́ bàbá mi bàtà wà láyé nìyẹn àdùdùgbẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run ò jẹ́ kí ìpè yẹn kú ó sì wà síbẹ̀ so ní ogbó twenty twenty three máa bẹ̀rẹ̀ ní july nine títí wọ july fifteen ní six line of Judah number thirty power line off Okunola street ní Ẹgbẹ́dá ní Èkó so àwọn ọ̀ṣẹ́ náà tó dẹ̀ ń bọ̀ bàbá wa wòlíì Sam authority wọ́n ń bọ̀ èèyàn ni wọ́n dúró àti bàtà bàbá ti kú mi ìmọ̀ wọn rí wọ́n kàn pè mí ni wọ́n láwọn rí mi lójú àlá pé bàbá mi fa ọwọ́ mi lé àwọn lọ́wọ́ Sam nígbà gbogbo ọ̀dọ̀ sọ́mọ ẹ̀ látọdún yẹn wọ́n lè dúró títí dìsìn wọ́n ń bọ̀ bàbá wa Ebenezer Akinyele Pastor ẹ̀mí sàdé láti Houston Texas ìwọlẹ̀ rí kàn worldwide wọ́n ń bọ̀ bàbá wa akínọlá fàṣàwẹ̀ wọ́n bọ̀ so àti àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ láti nọ́mbà thirty power nine láti ọjọ́ kẹsàn-án oṣù July títí di on the fifteen of July. aago mẹ́wàá lálẹ́ ìṣòro ni o ìṣòro tàbí máa ń ṣe convention wa lọ́dọọdún nìyẹn a máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá a máa parí láago mẹ́ta láti ọjọ́ láti alẹ́ ọjọ́ Sunday títí di alẹ́ ọjọ́ Saturday stroke Sunday ọjọ́ méje la fi máa ṣe lọ́dọọdún so mo lè retí gbogbo àwọn èèyàn náà bẹ́ẹ̀ mo mọ̀ kó ìpàdé yẹn jẹ́ ìpàdé tó ṣe mo máa sọ fáwọn èèyàn mo ní Rehoboth is no more a program is a feast ó ti di ó ti di ìpàdé tí gbogbo èèyàn máa ń péjọ pọ̀ síbẹ̀ lọ́dún àwọn ará ìgbò máa ń wálé gbogbo àwọn èèyàn kódà ẹ̀ńtẹ́ẹ̀rì church lójú ọdún kan tó wájà pé Rehoboth máa rí a ní òun wá san ẹ̀jẹ̀ òun fún Ọlọ́run so gbogbo àwọn tó ń gbọ́ mi náà ẹ jẹ́ kájọ pàdé lọ́dún yìí iṣẹ́ ló ń wá ní wàá ríṣẹ́ ọmọ ló ń wá wàá bímọ iṣẹ́ dáyẹn gbogbo kan ti dàrú olérò pàdúrà ò lè gbà mọ́ ẹ̀sìnmà ẹ̀sà àdúrà ṣì ń gbà ohun kan tí mo mọ̀ rèé ọlọ́run ó ń dáhùn àdúrà ẹ jẹ́ kájọ pàdé nínú pàdé ọdún zero zero thirty eight thirty two ninety five nineteen zero eight zero three eight three two nine five one nine nọ́mbà